أعوذ يمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد ألم تر أن الله يسجد له من في السماوات وما في الأرض يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والشمس والقمر والنجوم والجبال والشجر والجبال والشجر والدواب وكثير من الناس وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهل الله فما له من مكرم إن الله يفعل ما يشاء هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يظهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها أعيدوا فيها وذوقوا عذاب الحريق إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا يا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أتكلم ولو alhamdulillah bẹ̀rẹ̀ pé ọ̀pọ̀ṣọ́ ni ọlọ́run ọba náà Ta'alé ìtàyà bàlẹ̀ jùdí wàlẹ̀ ìzì wàlẹ̀ bàkọ́. Fàmà láka dàdán wà láàláka àṣìbáhùn. Ọlọ́run ọba tí تعاليت يا ذا الجود والعز والبقاء náà ni ọba tí ó tọ́ tó yẹ láti pé kí ẹ máa ṣàkàwé ìjọ́lọ̀wọ̀n ọba rẹ̀ fún gbogbo ayé lóòrèkóòrè. تعاليت يا ذا الجود والعز والبقاء ọba tó tọwá lọ́rẹ̀ ẹ̀mí tó tọwá lọ́rẹ̀ àlàáfíà ara tó tọwá lọ́rẹ̀ kó ṣe wà kò sáyé. yàtọ̀ ìlẹ́jọ́ òde wàlúùrìsì wàlẹ̀ bàkọ́. táwọn ọ̀rẹ́ tó tọwá pọ̀ táà kà wọ́n tán ọlọ́run bá náà ní ọba tí a fún ọ. káwọn lè ta yàtọ̀ ìlẹ́jọ́ òde wàlúùrìsì wàlẹ̀ bàkọ́. gbogbo àwọn ọ̀rẹ́ tọ́lọ́run bá tọwá yìí gbogbo àwọn oore tó ṣe fún wa yìí ti yẹ ká mọ̀ náà wípé àwọn oore ìgbà díẹ̀ ni ọ̀ wọn kì í ṣe oore kánni kéfe kò tó oore kánni kéfe láyé gbogbo oore ayé oore ìgbà díẹ̀ ni ọlọ́run bá nìkan náà tó máa ṣẹ́kù تعاليت يا ذا الجود والعز والبقاء ẹ̀yin ọlọ́run ọba náà ajẹ́rìí pọ̀kan ṣoṣo ni o. wàmà lákà ń dá tán wàlálàkà ṣíbà hàn. àǹgbà tá a wò kẹta wò lẹ̀. wàmà lákà ń dá tán wàlálàkà ṣíbà hàn. àwọn gbogbo ayé kẹ̀kà kiri àwa di pé táwa nẹni ta tún lè fi yé tàbí ta lè fi jọ ọlọ́run kò sí adúpẹ́ kọ́lọ́wọ̀n bá náà lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. a ń sọ̀rọ̀ alẹ́kùn ọ̀la látọ̀dọ̀ ọlọ́run péjọ ọba kíkọ́ àníbà muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ń bẹ ọlọ́run alẹ́kùn yẹnu rẹ̀ ọba wa sí fún àwọn sàhábà. àwa ń kíra wa káàbọ̀ sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa tòní lọ́kàn gbòógì nínú àwọn tí. a gbọ́dọ̀ máa ṣojú kòkòrò rẹ̀ nínú ìṣẹ̀mí àwa mùsùlùmí wọn náà ní ojú kòkòrò wa fẹ́ sọ̀rọ̀ ọlọ́run àti a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn náà ní ilé tí à ń bára wa tuntun lénìí ìjọlọ́wọ́n bá náà kó jọ kó má ní àgbọ́yé ilé tí ń bára wa sọ yìí kó ṣe wá nìkan nínú àwọn ẹrú rẹ̀ eré tí ó yọ́nú sí rẹ̀ tí wọ́n ti kún gẹ ìyọ́nú rẹ̀ láyé bí nínú sáré wa tí ń jẹ́ ọ̀gbìndà àkọyámà wa. Kíkọ́ káàbọ̀ sí ìjókòó tẹ̀síre wa tòní. Bí tí ó ti dé, ìbẹ̀ wa. ìjọ́lẹ̀ àwọn kékeré àtà ìjámà wa ṣùgbọ́n táwọn máa rò àwọn jámà kankan lórí ilẹ̀ ṣùgbọ́n tó náà bá ń jẹ́ kí àwa mọ̀ wípé àwọn ọmọ jámà kankan lọ́dọ̀ wọn ọlọ́run kékeré kì ṣẹni tó lè ẹ̀sìn ọlọ́run àti tó bá fẹ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo asán òun náà ló máa padà wá jásí lórí wípé àwọn fẹ́ dojú ìjọba ìpínpín ẹ̀sìn àwọn fẹ́ dojú rẹ̀ bólẹ̀ irú ẹ̀ náà ni tí wọ́n ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run láti fẹ́ fi ṣe ìdíwọ́ fún wa ibi iṣẹ́ ọlọ́run tí wọ́n gbé dání ṣùgbọ́n gbogbo wàhálà gbogbo kùrùkẹrẹ yìí ìlàkàkà yìí àwọn ọ̀tọ́ sí láti fi díṣẹ́ ọlọ́run ọba táwọn ànábì ọlọ́run gbé dání lọ́wọ́ kàkà kí iṣẹ́ yìí dúró ìṣèlú tó ń gbèrú sí i. a ti bẹ̀rẹ̀ lánàá kó tó dé ní wọn ọ̀dẹ̀ lè dúró lónìí wọ́n ṣe ìgbà tó yóò fi ní jáyé mà ní. káwọn àtẹ́sìn tí wọ́n fara sí sáàyè kan wọ́n dẹ̀ máa ṣe àwọn àtakò kó dẹ̀ máa náwó bàjẹ́ sí ẹ̀sìn ọlọ́run àti sáwọn tí wọ́n gbé àti ẹ̀sìn náà dání ìyẹn náà ni tí wọ́n ti fún ànábì sallallahu alaihi wasallam kọ́nà bí tí ọlọ́run bá fi ń sọ fún nínú ayà yìí pé man kana yazunnu allan yansurahu Allahu fi dunya wal akhirah فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ kàwé tọ́lọ̀ ń ṣe fún nínú alukùránì wọ́n fẹ́ bẹ́ẹ̀ kí àwọn èèyàn dánrò rẹ̀ wò láyé lónìí nígbà tí wọ́n bá ru ayé tọ́tún sósì ayé bá sún wọn tí wàhálà kan bá pín wọ́n lẹ́mìí àwọn òrùkùn tó kàn náà ni káwọn káwọn sì ti ya ṣọkùnrin lẹ́ẹ̀kan náà gbọ́n tọ́lọ̀ wọn bíi. من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة ọlọ́run ẹni tó bá ń rò wípé òun ọlọ́run ọba ò ní ṣèràn lọ́wọ́ òun ò ní ṣe ara ṣe òun ò ní ṣàtìlẹ́yìn fún ànábì sallallahu alaihi wasallam. في الدنيا والآخرة. láyé àti lọ́run. في الدنيا والآخرة ọ̀rọ̀ kọ́ ẹgbẹ́ kan ń dá àmú lásán òun ló mọ wàhálà tó kọ́ rẹ̀ sí ọlọ́run ò kì í ṣe é gbéjà ìkọ́rọ̀ kan lélẹ́ ìpàdánù àwọn kẹfẹ́rí lónìí àwọn amọ̀jà tọ́lọ́run bá dálẹ̀ tá a wá ń gbé wọ́n fi wá ń sọ gbólóhùn ọlọ́run ò ṣe gbéjà ọlọ́run ní ẹni tó bá wá ń rò bẹ́ẹ̀ pé òun ọlọ́run bá wà ní ìṣẹ̀rànlọ́wọ́ fànà bí rẹ̀. fi dúnyà wal akhirah. wọ́n ní kò ní ràn lọ́wọ́ kò ní ṣàánú rẹ̀ kò ní ràn ṣe láyé kò ní ràn ṣe lọ́wọ́. aláìyá ń sọ̀rọ̀ fúlọ́ọ̀bù fi dúnyà wal wọ́n ní wàhálà ara ẹ̀ ló ń ṣe ọlọ́run wo ló ránṣẹ́. ọlọ́run ni ó dáa. wọ́n á tún ọlọ́run kọ́ lọ́run ránṣẹ́ ẹni tí ìránṣẹ́ tó ń rán yìí tó bá ń fọ lórí ìkéde tó ń gbé ànábì òun dìde yìí kéde ń pèpè fẹ́sìn ẹni tí lè náà bá ń jẹ́ ìnira fún. fàlìyàmúdú dídí sábàdì ìlà sàmà. ọlọ́run ò jáfò máa bá àwọn orojọ́ pé à máa ràn lọ́wọ́ máa ràn ṣe mí ni mo ràn. fàlìyàmúdú dídí sábàdì ìlà sàmà. kò ní kàmẹ́ mi náà máa bá wọn takò ọ̀rọ̀ sọ pé ọlọ́run máa ràn mí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run rárá o. fàlìyàmúdú dídí sábàdì إلى السماء تبين إليه صلاة نتينيا أينما وعلا تكون عينتي ìsìsìn a máa ń fún ẹni tó bá kéré sí ni ó yàtọ̀ sí ìsìsìn a máa fún ẹni tí àjọ jẹ́ irọ́ ó yàtọ̀ sí ìsìsìn a máa fún ẹni tó ju ní lọ àwọn eléyìí kéré púpọ̀ nínú ìtọ́lọ̀ máa ma wá ní kàdàbí máa bá fi ọ̀rọ̀ takọ̀rọ̀ sọ rárá kò sí ẹjá jọjọ́ kò dialogue láàrin ànájà àti irú wọn ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá sọ fún wọn Kíkànà bí fi fún wọn léfè. Fàyàm ẹ̀rọ òjíṣẹ́ sọ fún àdánà yàtọ̀ tí wọ́n bá tún nírú èrò bẹ́ẹ̀ lẹ́nu yìí pé fọ́lì yẹm dúdú bí ọpẹ́ kó lọ ta ọkàn kan kó wá fọ ọkùnrin yẹn kó fò kó lọ kó wá so ọkùnrin yẹn mọ́ òkè. fọ́nmọ́lẹ̀ ọkọ̀tọ̀. ọkùnrin yẹn kó wá fọ ọrùn rẹ̀ kọ́. fọ́nmọ́lẹ̀ yẹn kẹtọ́ lẹ́yìn náà kó wá ó já ọkùnrin yẹn bẹ́ẹ̀ pátì kó kó á ń jẹ ara rẹ̀ báyìí. انظر هل يذهبن كيده ما يغيظ ìtumọ̀ rẹ̀ ní pé ẹni kókó lọ kókùn tó ẹni kó bí ọpàá rẹ̀ tó máa kọ́rọ̀ ànábì ló ń fọ́ lórí ọ́pṣàn tó wà lẹ̀ fún mi فليمدد بسبب إلى السماء ثم ليقطع السماء هنا بمعنى السقف كسق مجا لوكي ثم ليقطع ó wá já ọkùn yẹn gbà tó bá ti tó tán yẹn ní ọmọ bí wọ́n ṣe máa ń dé kó wá jáwọ́lẹ̀ lójijì rẹ̀ kó wá fọ́nra ara rẹ̀ lẹ̀ sínú ẹ̀ kó máa wá ro kàn wọ́n tó ń rò kó máa ṣẹlẹ̀ yí máa ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Pẹ̀lú àwọn búrú hàlì sí ìbànà kéèdòhó máa yọrí. Ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ tí ń banújẹ́ tó ń bínú tó ń mú yìí kó máa wá tó máa wáyé àbí wáyé. Kó kúrò láyé kó wá ṣẹlẹ̀ lọ́rùn ń ṣe rí sí à ń bẹ́ lọ́rùn àbí kò sí à lọ́rùn. Fàlẹ́ ọ̀rọ̀ ìhàlì mi yí bá náà jẹ́ ìdòwú máa yẹ wí. Sọ́lá máa ràn ánábìrì lọ́wọ́ àbí kò ní ràn lọ́wọ́. Wọ́n máa sáré bọ̀ lọ́run kó wá wo bọ́ọ̀mù ṣe fẹ́ rí. Fàlẹ́ ọ̀rọ̀ ìhàlì mi yí bá náà jẹ́ ìdòwú máa yẹ wí. Ọlá ní ìdí ní ìdónú rẹ̀ èrò kérò ọkàn rẹ̀ kó wá wò ó.

وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد أرامي سنالي سلاة بانجا كمان إلى القرآن وكذلك أنزلناه آيات بينات أرامي باس السواق لريو باس الدكا لري آيات بينات أنزلناه أي أنزلنا القرآن Báwo láwọn bá ti kàrùkúrá nẹ kalẹ̀ fáyé rí? Ayá ti ń bá ìṣì náà. Àwọn àṣì àlùkúrá nì ní àwọn àmì tó kílẹ̀. Kò sí kankan nínú àlùkúrá nì tó rújú láti bẹ̀rẹ̀ dópin rẹ̀.

látòkè délẹ̀ ẹ lè rí nǹkan kan bẹ̀ tó takora wọn ẹ lè rí nǹkan kan bẹ̀ tó lọ́jú pọ̀ ẹ lè rí nǹkan kan bẹ̀ tó ń dàbí ìgbà tí wọ́n ń kàwọ́ àbí ìgbà tí wọ́n ń kàṣàmà ọ̀rọ̀ fẹ́ni tí làákàyè rẹ̀ gbó tí òtún ètè níje akẹ́yà máa ń wọ̀ kàṣàmà ọ̀rọ̀ míì ọmọ kékeré ni òní tètè máa fi tẹ́ ń lọ lórí ìta kàdán yìí ṣùgbọ́n yà á lò sí pé àtàgbàlagbà àtọmọ kékeré kò ní sẹ́nì kankan tó máa rógùn ìtú rẹ̀. àfàlà yàtàdà bẹ̀rù ìnàlẹ́ ọlọ́ni sáwọn èèyàn ọ̀rọ̀ ní sọ́rọ̀ Kùránì yìí ni. afala yatadabbaruna al-Qur'an. sáwọn èèyàn òjókòó kan wọn táwọn ń kan tó wá gbá Kùránì sẹ́gbẹ̀ẹ́ tó. wala kana min 'indi ghayrillah. Ọdún tí wọ́n jẹ́ fún pẹ́rù Kùránì kì í ṣọ̀dọ̀ Ọlọ́run ló fi wà ní. Làwa jáde fi ìhìnkìtì láàfàn kẹfì rọ̀. Ó ní oríṣiríṣi àwọn ìtakora wọn, àìbára wọn dọ́gba, oríṣiríṣi irú rẹ̀ ẹ̀bá ti rí rẹpẹtẹ nínú àlùkùránì. Ká ní pé kì í ṣọ̀rọ̀ ọba ni. ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́nìkan tí ìtumọ̀ ọ̀rọ̀ sọ tó pé tí ò ní sàlébù náà ọ̀rọ̀ rẹ̀ lillahi al-kamal ọlọ́ọ̀nì kan ṣoṣo ọlọ́ọ̀nì ọba tọrọ rẹ̀ dọ́gba tán ọgbà rẹ̀ dá tó kù ọ̀rọ̀ wa ò lè dọ́gba tán o ilé tí a bá ti ń rò pé òun kì í sì kọ́ ilé tí a bá ti ń rò pé òun kò sẹ́nìkan tó lè yọ lu sẹ́kì nínú tó ń bá fà ní tó ń bá ṣe ẹni náà sọ́ra rẹ̀ dọ́lọ́run fún wa nìyẹn. ọkùnlé máa ń yẹ dẹ̀rín fílẹ̀ mi máa rí bàtà. afọ́wà ni ẹ bá mi sọ fún rọ ẹrú yìí. ọkùnlé máa ń yẹ dẹ̀rín fílẹ̀ mi máa rí bàtà. ẹrú tó ń yan fanda tó ń ṣakọ tó ń ṣìyànra tó ń ṣègbéraga. fílẹ̀ mi máa rí bàtà. tó ní mọ̀ wà ń lẹ̀. Ìlẹ̀kùnlẹ́mì máa rí fàtà ọ́n. ní ẹbí mi ní oúnjẹ bá fẹ́ béèrè kò tún tẹ́ béèrè káàmọ̀. Wọ́n sára ti kìí yàjẹ́ ẹ máa mú wá. Ìlẹ̀kùnlẹ́mì máa rí fàtà ọ́n. Ó ní ẹmú wọ́n sára ti kìí yàwá àwà ń lé jígí. Ìlẹ̀kùnlẹ́mì máa rí fàtà ọ́n. Ó ní sọ̀rọ̀ nípa mìíràn ọ̀fìlẹ̀ fẹ́ sọ Bìlìlìmí máa rí fàtà Àbáwọ̀ nípa bàlágọ̀ lẹ́fẹ́ sọ ni, àá, òun mọ̀ dáadáa tó jìnà. Ilé ìlìmí máa rí fàtà ọ̀ẹ́. Àbáwọ̀ ń ṣe fáàrí ní wípé rí tàbí sọ̀rọ̀ nípa kọ̀wáìdì ó wà lórí òun o. wákùn lè máa ń yà ẹ̀tẹ́ ìfìlẹ̀ ìlmi máa rí fàtà ọ̀rẹ́. afáàní ẹ tètè bá wa sọ fún rẹ irú yìí tí wọ́n fi tó gbogbo gbà lòun máa ń rò pé nílé mọ̀ lòun. ọ̀rọ̀ fún tẹ̀sí àwọn ọ̀rọ̀ bá ti hàn kẹ́ ẹ̀ وعرفت بها وغابت عنك أشياء عرفت شيئا díẹ̀ báyìí ló mọ̀ nínú mọ̀ ọ́. وغابت عنك أشياء Mo tó pọ̀ rẹpẹtẹ, mo ló pamọ́ fún ẹbí wọ̀ ọ̀mà. عرفت بها وغابت عنك أشياء. Ẹnìkan ò mọ̀ tán ẹni mọ̀ yóò mọ̀ yìí. wà máa kúrè tí ìtún nínà lẹ́rìnmí lákàlélá. ọlọ́run ní tó ń kú gbogbo ayé pátá nínú mà díẹ̀ kínkín ní báyìí náà ni gbogbo wa mà. gbogbo aláyé bá pọ̀ tó ìmọ̀ díẹ̀ báyìí lòun fún wa. gbogbo tó wá kó nǹkan olófin ṣọlá lè lórí fún ìjọba. tó wà ní wá rí àléébù obìnrin tó ṣe káwa tó wá kọ̀rẹ́ tirẹ̀ pé bá ti ṣe báyìí bó ti yẹ kó ṣe rèé kẹlẹ̀mí náà tún jẹ́ kó rà lébo níbi táwọn ọlọ́run náà kọ̀rẹ́ ti ta pé táwọn kọ̀rẹ́ ti yẹn ló ti dáa ẹ̀rẹ̀ mi náà tún lé kí wọ́n tún kọ̀rẹ́ ti ṣe ti sàwọn eléyàn náà a máa máa kọ̀rẹ́ ti ń ta àjọ ṣe láyé láàrin ara wa ní táyé yóò fi ní jáyé má pàfẹ́sọ̀n sí lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́run ọba òkílẹ̀ fẹ́ nìkan ó nìkan ṣoṣo ló dìímú mo ṣe pé ó yanjú kò sálẹ̀ ibù ń bẹ̀ ọlọ́run náà nìkan ni ó lọ́dọ̀ àfi ń dì í ní sọ náà dá ti jẹ́ tàbí ń sọ yí pé ẹ ẹjẹ́ ká bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ kọ́rùkọ́rù kùránì nìkan ọ̀sẹ̀ nìyí tó kù láyé lónìí nínú gbogbo ìwé tó wà láyé pátá ó jẹ́ ìwé tí ò ní mistake ẹ̀yọ̀ kan ṣoṣo báyìí nínú ẹ̀yọ̀ kan ti tóbi jù ìdá kan nínú ẹ̀dá ẹgbẹ̀rún ẹ̀yọ̀ kan ẹ̀ rí nílànà kó wájá ṣìṣe alhamdulilayi كما نورد ورد ماريري وكذلك أنزلناه آيات بينات وكذلك أنزلناه آيات بينات أنا هصال القرآن قال Wọ́n àwọn oríṣiríṣi àwọn tó ní ọjọ́ kalẹ̀ sínú náà. Èyí tí al fi ń ṣe ìwé tó ìwé tó ní ọjọ́ ni. Mo máa ń yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ọgbà. Fáwọn tí wọ́n ń dá àdáadáa lẹ́lẹ̀ nínú ẹ̀sìn. A ní kí tó ń wá káàkiri. tó pọ̀ fún wa. Ọlọ́run ti ní ká tẹ̀lé من يطع الرسول فقد اطاع الله انا يوم tó bá ti tẹ̀lé òjíṣẹ́ wọn Ọlọ́run ti tẹ̀lé wọn Ọlọ́run oríṣiríṣi àwọn ààyè ti fi yànnà náà pàtàkì tẹ̀lé bá náà lè ṣe ṣe sí sallallahu alaihi wasallam tíyàn bá fẹ́ kọ́lọ̀ kó gbọ́n tíyàn ṣe lọ́wọ́ ṣùgbọ́n wọ́n yàn án lẹ́nu àwọn bá ń gbọ́ ilé tí wọ́n tún ṣe ń takú lórí agídí ẹkàn ọ̀fẹ́ inú àti ṣìbánàbì ló sọ ilé yẹn a ní tí òmọ̀túnmọ̀ tọ́rọ̀ bá sallallahu alaihi wasallam ó ní rasul ni sáà náà bá ti ní ẹ̀ṣì ẹ̀ máa yẹ̀wò mọ́kà tó ṣe wọ́n máa náà kọ́ máa ní ọ̀fàǹtàhù bákan náà tó bá ti ní kẹ́ fílẹ̀ tó bá ti ní ẹ̀ṣẹ̀ kankan ẹ má tún orúkọ ẹ́ ìṣẹ̀lẹ̀ ní kí n ṣe tó pè mí ṣá kò sí ń tọ́lọ̀ wọn bá ní káàná ju sọ pé ká ṣe tí ò ní pè wá ó lè máa pè wá lójú ìwòye tiwa ṣùgbọ́n lábẹ́ nǹkan tó ní ká ṣe yẹn tábà padà wó jinlẹ̀ dáadáa àárí tó ń tó lóore fún wa ni. Allah ni asa an tahibbu وهو شر لكم, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون ونقوى ما عسى أن تحبوا شيئا وهو شر لكم ọ̀pọ̀lọpọ̀ ọgbà nìkan tó ń wá ìyà burú ló wà ńbẹ̀ fún wa. wà á sá tẹ̀kírọ́ ṣe àwọn ìwà fún ọkọ̀ ìrò ńlá kan. ìgbà ní ìkẹ̀rẹ̀ rí ẹ máa rí nǹkan ẹ̀dẹ̀ lórí wà ńbẹ̀ fún yín. Wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run lòun mọ̀ yín ò mọ̀ ọ́n ọ̀nà ọmọ tó wúlò fún yín ọ̀nà ọmọ tó lóore fún yín ọ̀nà ọmọ tó yẹ pé tẹ bá ṣe kò sórí eré ń bi ṣíṣe rẹ̀ fún la tàlámù rẹ̀. ṣùgbọ́n èèyàn mọ̀ torí ẹ̀ náà làǹfààní ṣe wà fún wa láti ṣe é ti kọ́rọ̀ lórí àlámọ̀rí wa ká tó gbogbo yóò ìjọba fẹ́ ṣe báyìí náà ẹsẹ̀ fẹ́yàwó àgbẹ̀tẹ̀ lọ́kọ̀ ẹsẹ̀ ti kọ́rọ̀ lórí rẹ̀ ẹsẹ̀ náfìlà wákà méje wá bẹ́ ọlọ́run nínú náfìlà yìí ẹ̀fọ̀rọ̀ ẹ̀fi sun ọlọ́run اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب ọba wa débẹ̀ wa sọ fọlọ́ kó tí mo fẹ́ ṣe yìí ẹ̀ dárúkọ rẹ̀ nkú ta sàlá mu anna hada amọ̀rọ̀ khairu li fi dini wa ma'ashi wa akibati amari faqdirhu li wa yassirhu li thumma barik li fihi وإن كنت تعلم أن هذا الأمر ẹ̀sìn dárúkọ kan náà ìtí mo fẹ́ ṣe ìtura ẹ̀kú rí ibú nìkan yìí máa jẹ́ fún mi obìnrin tí ó mú mi láti fẹ́ tí kì bá ń ṣe aya rẹ fún mi lọ́jọ́ ọ̀la kí ẹlòmí tó ń ṣe oògùn kó lè róbìnrin fẹ́ kíláàsì atúnṣà ìgbìmọ̀ fẹ́ràn sí kò mọ̀ kó wàhálà lòun fóògùn fẹ́ràn kò mọ̀ kó àdánwò ọjọ́ iwájú ni kò mọ̀ pé obìnrin ni ọkùnrin yìí náà tún obìnrin náà kíláàsì tọkùnrin tí ẹ pín lẹ́yìn wà ọ̀la àbámọ̀ ló máa gbé mú fẹ́ ṣùgbọ́n òun náà mà àyèmáyé tó pamọ́ sára rẹ̀ dá ìtaàrí tọ́lọ́mọ́ bọ̀ fi hàn wá sí ẹ̀tún gbangba nìkan làwọn kan wò ṣùgbọ́n tó wà nínú táwọn gbangba yìí tó pamọ́ sínú rẹ̀ ọlọ́mọ́ bọ̀ járe àwọn afi sínú dùn áwòlì ti họ́rọ̀ yìí rìn fún tuntun àlàmọ́ àná hàdà tó bá pẹ́ ẹni tí wọ́n fẹ́ dáwọ́lé yìí ẹlẹ́mọ̀ ẹ̀sìn tó bá pẹ́ ẹni tí wọ́n fẹ́ dáwọ́lé yìí sharru li fi dini wa ma'ashi wa akibati amri tó bá pẹ́ ẹni tí ó máa jẹ́ aburú ni fún mi láyé mi nínú ìṣẹ̀mí mi àti látúbọ̀ tán gbèsè ayé yìí mi àti lọ́rùn mi pàápàá ọlọ́run ọba kọ́sẹ̀rẹ̀fọ̀ àmì ilẹ̀ tí mo fẹ́ rà yìí tó bá fórí igbó ló máa ti di rẹ̀ jáde fún mi kọ́sẹ̀rẹ̀fọ̀ àmì májè jẹ́ tèmi kọ́sẹ̀rẹ̀fọ̀ ní àánú gbé jìnà sí mi bí mi má jìnà sí wákọ̀dọ̀rọ̀ ní ẹ̀rọ kọ́yọ̀rọ̀ ètò dáa jùlọ ní kò fi rìpléṣì fún mi àìsàn kàánà níbi yóò ti nǹkan bá wà tó máa àrùn dènà ibi yìí kò wá yọnu sí nǹkan fún mi. sẹ́ẹ̀rì tí yàrá ti fọ̀rọ̀ sún tí àwọn afẹ́ dáwọ́lé nǹkan tí nǹkan ẹ bá wá bọ́ sí ọkàn yá balẹ̀ pítọ̀ ìfò ogun fámì ìfì kankan fá o ọkàn yá balẹ̀ pé mo sọ fọ́lọ́hun kó tó bọ́ sí mo bí ọlọ́run lórí rẹ̀ bó ṣe wá bọ́ sí ọlọ́run mo fi lọ ẹ́kí tó ṣe o ṣe o ṣe ń bá ń kalẹ̀ fún mi fàlùbáríkà sí o ṣùgbọ́n tó wájá sí pé èèyàn wá ṣe tán èyàn ṣe sọ́rọ̀ kan ó wá di pé nǹkan yẹn wá rí bákan ó wá fẹ́ bọ́ sí ó wá yẹ gẹ̀rẹ̀ ó wá ń dàrú ní wọ́n fi sàn oríṣiríṣi tí ó dùn mọ́ àyà nínú tí nǹkan fi wá bọ́ sílẹ̀ tí ò wá jẹ́ tìyàn ọmọ ènìyàn fẹ́ fẹ́ ni ọ̀rẹ́ ènìyàn fẹ́ rà ni òwò ènìyàn fẹ́ ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò padà wá bọ́ sí ọ̀ lẹ́yìn ìsìkọ́rọ̀ ọgbọ́dọ̀ dún ní ìsọ́tí ìsìkọ́rọ̀ yẹn náà ní pé kò tó rí ń dẹ̀ fún ẹ tún lè lọ́lọ́wọ́ jíjẹ́ kó bọ́ sí. fàfirú jẹ ní àárín fàwídú kúlà múrikùn ilé ìfàmà yẹ̀ṣin kọ́lá dánlọ ìtọ́lébọ́n. ló fà á tó jẹ́ sí ilé tó jóore fẹ́mi àti ní káfà lámọ̀rí wa lé ọlọ́run ọba wa lọ́wọ́. fàbí rújẹ̀ mi fàwédúkù láhàmúrin kan. ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tàbá tí ń ṣàdúrà ká máa sọ fọ́lọ̀un Allahumma innaka ala kulli shay'in qadir. fàfihàn jẹ̀ní àìfàwẹ̀dú kúlà mọ̀rẹ̀ kan. bẹ́ẹ̀ bá ti máa ń sọ tẹ́lẹ̀ nínú àdúrà yẹn bẹ̀rẹ̀ tí fi kún lónìí. àwẹ̀dú kúlà mọ̀rẹ̀ kan. Allahumma innaka ala kulli shay'in qadir ọlọ́run ìwọlọ́ba dákà rẹ̀ ká gbogbo nǹkan. fàwẹ̀dú kúlà mọ̀rẹ̀ kan. eléyìí kú lámúrin kan. kódà kẹrin ló tẹ gbójúlé tẹ́tẹ́ fi ṣe pọ́jẹ́tì kan ẹ má gbójúlé owó yẹn ẹtún sọ fọ́lọ̀ nǹkan ọlọ́run jẹ́ ṣàánú mi o má jẹ́ bumi lọ́ má jẹ́ ń ṣiṣẹ́ o. fàfírù jẹ ní fàwérò kúlà mọ̀rìn kan. kódà kẹyà sáà lọ síta tí wọ́n sọ fún mi pé kọ̀díṣọ̀ ọmọ yẹn wà òkè màmá yẹn náà wà òkè ó lè dájú fúnra rẹ̀ kò sẹ́ni pọ̀lẹ̀ ẹ máa sí ìrẹ̀pẹ̀tẹ̀ náà. fáwí dúkú lámùríkún. pẹ̀lú rẹ̀ náà ẹ tún sí ẹfà ọ̀rọ̀ yíyẹn ẹfà lọ́lọ́wọ́n bá lọ́wọ́ pé ọlọ́run jọ. ilé ìfífà máa yẹ sí kọ́ọ̀lá dàlọ́hì pàálíbọ̀. ilé ìfà máa yẹ sí kọ́ọ̀lá dàlọ́hì ìdí ni pé ẹnìkan ò ní fi ọlọ́run kó padà wá di lórí ibú oníjẹ́ pé tọ́lá wọn nìyẹn fi di nǹkan mọ́lẹ̀ kí yẹn wá ju kàbámọ̀ sẹ́nu rárá anábì sallallahu alaihi wasallam ni máa kọ́ àbámọ́ ní sọ̀rọ̀ wala nadama ولا ندم من ما خاب من استخار ولا ندم من استشار ولا نكان يوم تباش استخارة ما خاب Oníṣẹ́ náà bá ní kò ní padà wá kò fò láti bọ̀ sẹ́yìn sí ọ̀rọ̀ tó ṣe. Wọ́n láàánú dá màmá ní sàṣà. Ó wá sí ìsìnkọ́rọ̀ tán. Bá a ṣe ní kó ṣe yìí. Ó wá tún wá fi àwọn ọmọbìnrin yìí ni wọ́n fẹ́ fẹ́ ẹ bá ọmọkùnrin yìí lọ́lọ́run fẹ́ fẹ́ ni kí lè sí mo ti ṣe sọ́kọ́rọ̀ lórí rẹ̀ ẹ̀kọ́ ẹni kí òun rò wá wọ́n náà mo ṣe ní kí n sọ wájú ní kò tiẹ̀ yé mi mi màkà kánká ìlú sákàn tiẹ̀ ẹjọ́ ẹ̀là ń dáyẹ̀. fasalu ahla dikiri in kuntum la tí fi họ́rọ̀ àti fi sára máa ń ṣe wọ́n rìn papọ̀ ni. èèyàn ní sáré tẹ́kìlì sísà lórí nǹkan torí pé ohun tó pamọ́ sábẹ́ ń ta fẹ́ ṣe òwòrò tó wà bí ń ta pàtìkà láàfin àwa ọ̀mọ́ ẹ̀yìnmọ́yé ilẹ̀ ní ìtí wọ́n ti fi lẹ́lò ní ìpàkàn tó pò ṣe pèké ní inú rẹ̀ fi lẹ̀ ṣe ń ibi ilé tí a ti pé lónìí kánípọ̀ọ̀rọ̀ alána ni millennial òun náà lónìí láàrin àwọn millennials ṣùgbọ́n kò mọ̀ kúbẹ̀ máa padà rí bó ṣe rí lónìí àìmọye nǹkan ní tẹ́lẹ̀mídẹ́ ń bá àwọn èèyàn jà ń torí rẹ̀ lọ́nà tẹ́ẹ̀kì tó ń torí rẹ̀ bá àwọn èèyàn jà òjì ẹ̀wọ́ tí ya tí ẹkú máa fọ wàhálà nítorí ẹ̀ báyìí ìbá ti gbà fọ́lọ́hun kó ti gbabi tọ́lọ́ bá tòun sí. ṣùgbọ́n tí yàn bá ṣe istikhara lẹ́yìn istikhara tí yàn tún ṣe istishara ẹ̀yàn ti kó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní òye mi sí o díẹ̀ kínkín báyìí náà ni ohun tó jẹ́ kí n mọ̀ ohun tó wá kọmọ́ sábẹ́ ní tí mo fẹ́ dáwọ́lé ìwọ nìkan lọ́ba tó mọ́. àrùfà ila Allahi inna Allaha bil ibad. àtúbọ̀tán tí mo fẹ́ ṣe ìwọ lọ́ba tó mọ́ ọlọ́njọ́ ó jẹ́ kábàámọ̀ pé kí ni mo ṣe fún ọ ẹ máa sọ fọ́lọ̀ gbogbo ìgbà tó bá ti ń dáwọ́lé nǹkan. wakadhalika anzalnahu ayatin bayyinat. ọlọ́ni bá ọlọ́run ṣe máa ń yanjú ọ̀rọ̀ wa rí fún yín o láyé. wa anna Allaha yahdi man yurid. ọlọ́run ẹni tó bá wù wọ́n ọlọ́run láti fi mọ̀nà. kí ìta ń fẹ́ iye kó dẹ̀bẹ̀ àṣìṣẹ́ tọ́ ohun lọ́gbà tó máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó wọ́n bá dẹ̀ ṣe tán àti fi mọ̀ náà owó tẹ́ ń ṣe lálàyé ìwọ̀n akọ̀ máa gbọ́ ni àgbàgbọ́ sínú ló máa jásí lára rẹ̀ wọ́n Ọ̀nà lọ́ra yára dé máa ń yorí. Alìhìdáyà ti bíyẹ́ di Allah subhanahu wa ta'ala yára dé máa yẹ̀ta. Hìdáyà àwọn ọlọ́ọ̀bá ló wà ní tó báwọn ló máa ń ṣe fún. Àjẹ́bí kọ́lọ̀ rọ̀ hìdáyà akakẹ́wé débi tó àkádé yà tún bọ́dọ̀ sọnù rárá o. iná kọ́lọ̀kó sinilẹ́ni tó mọ̀nà tí ẹ̀sìn yí tó ń kírun tó fi lọ́hun tó mọ ọjọ́ ìrìnàjò. ìnáyẹ̀ dáyàtà. ń sá ń tó bẹ́ẹ̀. láàhà olówó alákọ̀wà tán. ìyẹn náà ń ṣe nǹkan kan tó yẹ kó tó bóyá èèyàn lágbára yìí èèyàn létí èèyàn gbọ́ àbí wọ́n bí èèyàn bí agbolé àfọ́ àbágbélé àwọn tí wọ́n ń fi lọ. bẹ́ẹ̀ mà kọ́. ìlàlẹ̀ ìdáyàtà ni الرحمن مقسوم إلا الهداية من الرحمن مقسوم Ọlọ́run ni àfọwà yìí ṣẹlẹ̀ fún ẹ̀kọ́ ọlọ́run ọba ohun tó sọ́nà Kùránì fún un lọ́ba tó máa ń fẹ́ni tó bá wọn mọ̀nà. Bẹ́ẹ̀ náà ló ṣe rí o, ó bá ti pé ọdún parí rẹ̀. Ètò ni lórí ẹ̀dá tó rẹ̀ lára ń ta gbọ́dọ̀ máa mójútó. àwọn ọmọ wa A à ń jẹ́ ká máa bẹ́ ọlọ́run lórí wọn gan àwọn anábì ọlọ́run máa ń sunkún ìdáyà fún gbogbo ìgbà lórí pé àwọn ọmọ wa àwọn kan bàbá wa tàn náà máa ń ṣe lọ májọ ṣe ọlọ́tọ̀ àdúrà ńlá ni míì àwọn ayọ̀ kan jáde nínú àwọn ẹ̀rẹ̀ àwọn ayọ̀ panaki àwọn tó kọ́ abẹ́rẹ̀ sí kí wọ́n máa ṣẹ̀sìn wọ́n bá ní rárá sẹ́ kírò àjọ wà rí bàbá ní ìmáàmù mi arábẹ̀rẹ̀ sí sunkún onídàgbà fún àmì arábẹ̀rẹ̀ sí banújẹ́ lórí kíni lórí pọ́ rẹ̀ kan ọlọ́run bá dẹ̀ fi ń bà nínú jẹ́ dẹ̀ ń sọ̀rọ̀ fáwọn ará ta wọ́n dẹ̀ ń tara tiẹ̀ ṣorí rẹ̀ hìdáyà òun tó ń wá mọ́lé onílé ilé tiẹ̀ wá ń wó ó dẹ̀ mọ́ mọ́tì ẹ̀nà إلا الهداية من رحمن مقسوم Àwọn àbí aláàánú gbogbo ọba ká máa ṣe dùn áà. lẹ́yìn. Ọlọ́run wá sí ìdáyà ní haramu fún kò dáwà máa. Yóò sí tọ́lì bí lálàá. Eléyìn tó wà lẹ́mí rẹ̀, o wà si sí ẹ̀ ó fẹ́ sí náà. Màhàrúmẹ́tán. gbogbo wà bàjẹ́ tó bá ti gbọ́ re ní débi rẹ̀. Màhàrúmẹ́tán. ẹ̀mọ̀ fún àlómi wà níbi tí wọ́n ti ń ṣe tí wọ́n ń pè lẹ́sìn lónìí tí tó pé ẹ̀ ní káwà ṣìnà irọ́ pípa jìbìtì nínú títà gbogbo àwọn burúkú yẹn ẹ̀ ní lọ́wọ́ ẹ̀mọ̀ wò pé á ah, kí ló wá kú náà ọ̀rọ̀ arákùnrin kí ló wá kò nínú ọ̀rọ̀ arábìnrin tó kàn sí tó kù náà ní kó wá jẹ́ mùsùn. ahàrù màtá lè wúnà sí kọ́ lè bí nàlá ha. ó ti kọ́ òfin má ó wá kókó wá ní ẹ̀sìn tó lò fún yẹn. ahàrù màtá lè wúnà sí. ẹ̀sìn yẹn ni wá ní. kọ́ lè bí nàlá ha tó bá di mùsùlùmí lónìí kò sí tó máa sọ́nù rẹ̀ tó máa jẹ́ ìnira fún ó tó fẹ́ kàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ayẹ̀ ó ti gbà rẹ̀ ó ti gbẹ́ ó gbọ́ fún àrẹ̀ wà ní tíyàn fi ń súnmọ́ ọlọ́run ó ti wá gbágbágbá wọ́n ní kọ́ máa ṣe ṣìnà ó ní ìṣìnà kẹ̀ kí ló ń fẹ́ fi ṣe wà bàjẹ́ ní ń wo tẹ̀ lẹ́ẹ̀kẹ́ tọkùnrin kan bá fọ́ lára afẹ́ lè gún nígò ní ah, ìmọ̀ tẹ̀ ah, àbẹ́ kí wo yẹ kó kó bá nọ́sẹ̀ǹsì ẹ̀ẹ́ ṣé mùsùlùmí yà kún ṣe mùsùlùmí tó jù ní ọ̀rọ̀ rẹ̀ náà nìyí. Màhàrúmàtí líwùnásí tọ́lébí náà láhá. Àwọn akẹgbẹ́ rẹ̀ ara ṣe òkú wá ní òun ń ṣòkú Western of Money ni. Màhàrúmàtí líwùnásí tọ́lébí náà láhá. Àwọn èèyàn máa mú tí mo gbọ́, mo sì dá. wọ́n ló bá ti ń múlẹ̀ jẹ́ bàyá máa ń rìn wọn ni wọn ò tẹ̀ bẹ́ẹ̀ ló wọ́n àwọn ọ̀rẹ́ tó bá ṣe wọn láìkẹ́ ọ̀rẹ́ ọlọ́tí tí wọ́n bá ti débi tí lè ah, alìhìdáyà alìhìdáyà tó wá mọ́ máa tún lè ó náà àfá yìí ṣàlàyé pé ó wá jẹ́ haramu fún wọn láti mọ̀nà wàkọ̀ tún sáàkò ìlà kọ́mí bèbè sí rẹ̀ wàkọ̀ tún sáàkò ìlà kọ́mí bèbè sí rẹ̀ ìdáyà ìtẹ̀rẹ̀ rí ọlọ́run àmọ́ àmà sí ní rọrùn fẹ́lẹ̀ omi ìyá rẹ̀ lè jẹni tí kìí kírun bàbá rẹ̀ lè jẹni tí kìí ṣe flam olùwọ́kàn mọ́ mọ́ wá rọ̀ òun fẹ́ sì àwọn ọmọ ayàwòyàn náà lẹ́nu nípa bí pé ọ̀rọ̀ rẹ̀ kan ti ẹ̀yẹ wá o òun kọ̀ jẹ́ lọ́jọ́ oníjìdì báàbù lọ́sàn ọ̀gán ní o kò sẹ́ni tó fi jọ́ ọlọ́run ṣe ní rọrùn fún òun ni ìdáyà ọlọ́run ọlọ́run jọ á fi títóbi á fi jọ kan ọlọ́run ọba bẹ́ẹ̀ ìdáyà látọ̀dọ̀ ọlọ́run ọba wa jọba wa ṣe fún wa o má kí kankan nínú ìbànújẹ́ olórí ìbànújẹ́ tí a máa ń kọ àgbàkù rẹ̀ láyé oníkéèyàn ní aláṣùmọ́ ọmọ àbíyàwó àbọ́kọ toró máa ń ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ ń gbà mí arábìnrin kan nínú ìlú ibi ọdún mélòó kan sẹ́yìn ojújú lọ́kọ tí ẹ̀ kàn sí ẹ̀dí kèdèrí lọ́kọ tí wọ́n ti jọ ń kírun tí wọ́n ti jọ ń gbà rẹ̀ ó ti jọ ń ṣe fìlàmù bọ̀ tí kì ṣe ọmọ kan àbí méjì fi wà láàárín wọn ọmọ ti lọ bí abí àbí márùn-ún án gan ọkàn dé kèdèrí ìyàwó sọ́ọ̀tì gbogbo àfáà súnmọ́ abọ́kùnrin yìí sọ̀rọ̀ títí títí àwọn ní rárá fẹ́ ṣètọ́ ní dẹ̀ra mú pátápátá. iná àdàkùn láyé àmàlò bí àmàlè àlèlè jẹ́nà. sọ́lá wa ni mo ṣe máa ń sábà rírì ẹlòmí inú ya ti máa ṣiṣẹ́ àlìjánà wà látàárọ̀ ọjọ́ rẹ̀ nínú àwọn àrùn pé ọmọ yá wa ni gbàgbé ọmọ yá wa ni. حتى ما يكون بينه حتى ما يكون بينه وبينها إلا الذراع Ìfúnmọ̀ ọjọ́ sí pé kó kú láàárín kó kàn dẹ̀ kó kó wà lè jẹ́ náà dẹ̀ ní. Fọ́yẹ́sì kò lẹ́yìn ìrìnkìtà ààbò. Àkọọ́lẹ̀ orí ibú wa gbọ́wájú kò ní kò ju ìgúnpá kan lọ fún kó jáde láyé ìtumọ̀ rẹ̀ ní pé kókò kúrò láyé òde kan akàn wá tí ń ju òun á bá pàun dà wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ iná. fàyẹ̀dé hòlò ha. àwọn padà wá wọ náà yẹn. irun tó ti wá sí àwẹ̀ tó ti wá gbà ńkọ́ gbogbo àwọn òtòkù tó ti ṣe ń kọ́. ìmọ̀ muhammed sallallahu alaihi wasallam ní ẹni tí ọ̀rọ̀ tiẹ̀ rí báyìí tánà bẹ́ẹ̀ ń ju iye fún wa kì í ṣe kọ́ wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé ẹni iná ń pọ̀ tẹ̀bíjọ́n kí ọ̀nà tẹ̀bíjọ́n ṣe Islam kò fi tọkàntọkàn ṣe kò wá sí ṣe pẹ̀lú tó ń ṣe kò sí ìkìláàfù nínú ìjọsìn rẹ̀ tó ń ṣe yẹn nínú ṣáṣà tí wọ́n ti fún àdé tó yìí. ìjọ ayé ló ń ṣe kò ṣe ń torí وانا بحق باين كدي وإن عهدكم لا يعمل بعمل أهل النار أنا بلالي ناتما سيسينا ولا تعراجا ولا ما يكون بينه وبينها إلا الذراع صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ونفسي أكيرتت ما سيرو كل شريري nínú gbèsè ayé rẹ̀ lásìkò àtẹ́bá ti mọ́ akọ̀ yìí dìbò lójijì. Hatta ma yakunu bainahu wa bainaha illa zira. Ẹni tí ó bá rá àwọn tí wọ́n ṣẹ̀ fún bàkan, ó náà máa bú wọn, máa fi wọ́n ṣe yẹ̀yẹ́, ó máa mú wọn ṣeré. Akọ̀ yìí dìbò lójijì ló kù sáàtà kó náà kúrò láyé. ọ̀rẹ́ ìsinmi kan àlẹ́ ìṣẹ̀lẹ̀ kẹta. ọ̀pọ̀lọ̀ rere àwa dé bá òun tiẹ̀. fàyà àmàlò bí àmàlè àhẹ̀lẹ́ lè jáná. àwọn bẹ̀rẹ̀ sí ìṣe àlejò náà wáyé wò ó tó tiẹ̀ kú ní sùn ó kóhun dẹ̀ kínú kú dẹ̀ ní ìsìláàmù ló dẹ̀ fẹ́ ṣe ń tó wọn. àwọn yẹn máa wá ṣèmọ̀ pé àá oríṣiríṣi. Kúmọ̀lù tí wá rélé, a ní ẹ̀wò ẹgbà mi dúkọ́ fọ́lọ̀ wọn lọ́wọ́ ṣà náà iná. Fọ́yámọ́lù bí a ń fẹ́lẹ̀ àhẹ́lẹ̀ jẹ́nà ti fàyẹ̀dé kòlò ha. Àwọn aṣiṣẹ́ àlìjánà tí wọ́n ṣe fún wọ́n lé léyìí náà tẹ́lẹ̀ ìgbà tó fi wà nínú oko ànù tẹ́ bá kíyèsí rẹ̀ ó wà sí iṣẹ́ pẹ̀lú tó ń ṣe ń bẹ̀ ó rò pé bẹ́ẹ̀ lọ́nà ni torí ẹ̀ náà ló fi fi tọkàntọkàn tọ́ratọ́ra tẹ̀mí tẹ̀mí ṣe ẹ̀dẹ̀ rẹ lómi náà ló tó ló wà lágbo kúfúrú lónìí gbogbo nǹkan rẹ̀ ló fẹ̀mí ló ń fara ṣe ló ń fẹ̀mí ṣe ló ń fowó ṣe ló fàsùkò ṣe kò ní jàǹbá kò ní dalẹ̀ kò ní yẹsẹ̀ torípé ti gbàgbọ́ nínú gbàgbọ́ rẹ̀ ní pé ibi tó ń wà lójú ọ̀nà ọ̀la òun tọ́lọ̀ bá sànú rẹ̀ níbẹ̀ tó wá padà wá pàdé ọ̀nà ọ̀la lọ́la rẹ̀ lójijì tó wá bẹ̀rẹ̀ sí ṣe flam èèyàn wá rò pa á ilé má kàn kó fà ní ọ ìfọyín náà yẹ kó ti kó ti pẹ́ẹ́. ذلك هدى الله يهدي به من يشاء ọlọ́run jẹ́ ọ̀pàtùn ọlọ́run ilé yàdí nìhí ma yàṣá ẹni bá wọn ọlọ́run máa fi ń mọ̀nà náà kí ń ṣe pé ọ̀rọ̀ ọwọ́n ẹni wọn ọlọ́run bọ́ bá sọnù. Màmá ìlàhú bin hádì. Ẹni wọn ò bá síbi rẹ̀ sí kúkú sórí eré ẹ̀ náà. Màmá ìlàhú bin hádì. Ẹni tí wọn ọlọ́run bọ̀ bá jẹ́ kẹ́mi rẹ̀ má láti ṣẹ̀sìn. Màmá ìlàhú bin hádì. Ó ní kò sí gbẹgbẹgbẹ̀rún mọ́mọ́ wá àti ìṣẹ́láyé ò lè kàn rẹ̀ o wọ́n á gbé àwọn ní comparative lọ bá báyìí á rẹ̀ ní kó sí bíbélì kan kó máa ká àwọn náà rẹ̀ máa ṣàlàyé rẹ̀ fún á ní pẹ̀lú rẹ̀ náà sẹ́ àníṣí ìmísí yìí ni kò tí ì dọ́dọ̀ sí i ẹ̀sìn máa bèèrè pé ìmísí wo tún lè lé ìtòrí tọ́lọ́run àlàyé tajọ́ ń kà tajọ́ ń gbọ́ra wáyé là fi ń sọ̀rọ̀ rárá a ní ẹ̀mí èṣù ló ń gbé inú tí tẹ̀ ń bá wọn sọ̀rọ̀ yìí ẹ̀mí èṣù nínú ìwé tajọ́ gbéra nìyí Allahu Akbar. Ìbáyà yẹn ti dè ní. Àgàbálíkà ẹ̀sẹ́lì náà bò ayá tí ń bá ìsìnà wà ná lára yá ẹ̀dì máa ń yúrí. Títí bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn ará Mọ́kà náà mọ̀ wípé nínú gbogbo àwọn ọmọ tí wọ́n dẹ̀gbà sí àwọn lọ́wọ́ nínú ìlú ọ̀tọ̀ ní Kànádì nínú ìran àwọn ọmọ. Kọ́lá ń pàṣẹ ọlọ́run bá gbèdèrè lẹ́bi iṣẹ́ ọlọ́run gbogbo wọn náà ni wọ́n fi fún mọ́jẹ́ rọ́bìnà aléhe kẹ́sìlá mọ́bìn náà ṣáàtì yìí. Káàkiri pàlàpàlà mọ́ lọ́wọ́ kì ń parọ́ kì ń jalè kì í ṣẹra nù. Láti ìgbà tó ti wá ń kékeré báyìí ọmọ dáadáa ni. Ẹni tó wá ń sọ yìí ni wọ́n kọ́ ń sọ yẹn àwọn dúkà ni wọ́n fi bẹ̀rẹ̀ sí musa náà bí lórí pé ókè tó bá jẹ́ bẹ̀ já àpọ́ǹtì ẹ̀ka kún fún ẹ̀ṣọ́ kan ókè tó bá jẹ́ bẹ̀ já fún ẹni fáwọn ẹni nínú ìyàwó ókè tó bá jẹ́ bẹ̀ kí nìkan tó wá fẹ́ gbọ́ kí tó fẹ́ gan. tó rọ́mọ̀ wípé olóòótọ́ ni àwọn èèyàn á dé tẹ̀lé látara kí wọ́n ti mọ̀ pé olóòótọ́ ni lánàá kó tó dè yìí àwọn òdẹ̀ fẹ́ fi táwọn ti ń sìn yín lẹ̀ tó àti ọ̀ wọn kan wọ́n fi wá àrùká ẹ̀dùrù náà o wọ́n máa já fi àjẹra o òdodo ọ̀rọ̀ nílé dé yìí o tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó yẹ pé wọn kòrókòró lọ́rọ̀ àti ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n dẹ̀ náà

firaun jẹ́ ka lọ tún àmú wa kán wá yẹ wa kankan ṣe allah akbar ẹrú kì í sábà rọrùn kéèyàn sáré juwọ́lẹ̀ tó ti ní kìmí tó ti lórúkọ tó ti ní mi tó ti pọ̀ ó dẹ̀ ti halẹ̀ kó tó ha abẹ́lẹ̀ jẹ ọlọ́ fìràánù lẹ́ni ọmọ kan náà ń ní lọ́wọ́ ẹ̀fọ̀ kò kọ́ rẹ̀ kálẹ̀ o kírù wọn wá lọ kán wá dọ̀hún wọ́n rò pàwọn máa jẹjà kọjà wa jẹ wọn kán wá gbà lẹ́rọ̀ kan tó máa bọ̀ nílé bíbọ̀ nílé kó tó máa ń ṣe bíbọ̀ nílé lásán kó tó jẹ́ bíbọ̀ nílé pé ń ta kó dání lọ pàǹtí ní àṣemọ́ o ṣé kí n ṣe tìjú fáwọn ìyàwó ṣé kí n ṣe tìjú lójú àwọn ọmọ ṣùgbọ́n pàṣẹ pé ìdáyà ńlá tọ̀dọ̀ ọlọ́run wọ́n gbà kókó jẹ́ kìdí sáyé fún wọn. ọ̀nà lọ́ọ̀yà ihe. máa yẹ yìí. wọ́n gbà pé káwọn káwọn rí tìjú yẹn láyé ó sì pàṣẹ káwọn wà lọ rí tìjú kàlẹ́kìámọ̀ lọ. ìdáyà ọlọ́run ọba ni ọ kéèyàn tó gbà kó tó ju ọ́lẹ̀ ọlọ́run ni ọ. iná wà قرآن سنة ليه طلعتم في شلا يا رفوع إن الذين آمنوا إن الذين آمنوا أبي الله لي ريلي تاغول لو لو يكلون جو كلون كو تو في وا مو آمين كلون جو توا فو ẹ̀mí wa mọ́ ká lè ti di ju báyìí lọ آمين ان صلى الله bá ti fo ẹ̀mí rẹ̀ mọ́ ni صدره اشرح صدره للإسلام ẹni ọlọ́run bá bá ro oríire ayé àti tọ̀run tó bá rò fún ìyẹ́ṣẹ̀ra ọ̀dẹ̀rọ̀hùn olèlè islam ọ̀nà wọn kàn sí aṣípayá ẹ̀mí rẹ̀ sí kókó káàjẹ́ islam ló máa ń wọ́n ṣe á dẹ̀ máa ṣe tẹ̀mítẹ̀mí taratara oríṣìíṣẹ́ tọ́nà ọbọ̀ bá wá fẹ́ orí rẹ̀. Bàbá yórí dí láàrọ̀ ẹ̀yẹ ẹ̀díyà orí ẹ̀sì rọ́fẹ̀ fọ́dí ọ̀rọ̀ lẹ́lẹ́ sílá. Sọ́rọ̀ mi lélẹ̀ sáńkà yìí. Ọlá náà ni tó ń bá fẹ́ fi mọ̀nà tó ń fẹ́ kó ṣorí eré láyé kò dé lọ́wọ́. Yẹ̀sì fọ́dí ọ̀rọ̀ lẹ́lẹ́ sílá. Yẹ̀sì fọ́dí ọ̀rọ̀ lẹ́lẹ́ sílá ni òun á ṣíkayẹ́ ẹ̀mí rẹ̀ òun á jẹ́ kí Islam wa dédé wù ú. wà á máa ń yóò ní bí ayé yóò ti là bó yẹ di alifọ́dìrà bó lọ yí kan ní àrọ̀jà. Allahu akbar kabira. Wa man yurid an yudilla fi mọ̀ náà. Man yurid an yudilla hu. Ẹni tó ń bá fẹ́ kó يجعل صدره ضيقا حرجا ọwọ́ yẹ kí ẹ̀mí rẹ̀ kọ́kàn rẹ̀ pípín gbogbo tí wọ́n ṣàlàyé fún yín bẹ́ẹ̀ kò ní wọlé sí. يجعل صدره ضيقا حرجا ọlọ́run jọba jẹ́ kí ọkàn wá dípa o má jẹ́ kí ọkàn wá dípa o ẹ̀mí máa tó máa yọ́tún pé ní ká lè fi tú ẹ̀mí náà ń pà tó bá jí wọn náà ní ọ̀rọ̀ ọlọ́run ẹmọ̀ pé ń gbà míì àwọn páìpù tó gbé omi wọlé gbé omi jáde ìdọ̀tí a máa dín a máa búlọ́ọ̀kù nígbà tí nǹkan bá búlọ́ọ̀kù rẹ̀ àwọn ọmọ wa ṣe wàhálà láti tú ẹ̀. ìní máa ìní ò ní ṣe rárá ó ti wà kọ̀ndẹ́ẹ̀nì ẹni ọlọ́run bá fẹ́ sọ anú rẹ̀ yẹ̀ṣìrọ́ ṣàṣàdíràgò ah, tanra wa ó tọ́ ọ̀rọ̀ lélẹ̀ ilé gangan lẹ́sìn wọ́n mọ̀ ìrí ní àyè ìlàgò ṣùgbọ́n ni ọlọ́run bá fẹ́ nù yẹ́jẹ̀ wọn lè sàdíràgò tó yẹ Kànámà yàtọ̀ àdúbì sàmà. Ọ̀rọ̀ àbí ìgbà tó ń pọ́n sọ́mọ̀ lọ. Ọlọ́hàn kúrò. Jànàmá. Ọ̀rọ̀ ọlọ́run wá wú olójú ká wá wú lẹ́nu rẹ̀. Wọ́n sọ àdúgbì ìsàmà. Èrò kí kíta ní káàkì, awádà nígbà tí wọ́n ní kó wá rú àpáta. Jànàmá yà sọ àdúgbì ìsàmà. Àlọ́ ọlá sì fi awádà nígbà tí wọ́n ní kó wá fi omi omi tó ti hó kó máa kọ ọgbọ́n omi bú. Jànàmá yà àdúgbì ìsàmà. Ẹ kí èsì àwọn èèyàn ní pé ara tẹ́ bá ti ń kí ẹ̀sẹ̀ lómi ẹ̀ tuntun máa ṣe wá àzùkùn ẹ̀ má jò bọ́ ọmọ yín lọ́wọ́ tó bá ti débi pé kó kí ara rẹ̀ ò ní nílẹ̀ ojú a máa kan lórí ìrọ̀ kọ́sáàtì tó sálámà wọ́n sálámà báyìí ó ti ti jáde ara rẹ̀ ò ní balẹ̀ lórí ìrun ẹ̀mí rẹ̀ ti ń dògún ó ti ń dí kàtà nìyẹn díẹ̀ díẹ̀ ó ń lọ nìyẹn tí ọba ti bára rẹ̀ lẹ́ẹ̀fọ́rọ́mẹ́ntì mi tó ti máa rọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ní kọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ kọ́lọ̀ àwọn ọmọ ọmọ yẹ́kẹ́ mi rẹ̀ ṣe fara ti ṣe tàn ọlọ́run الذين آمنوا والذين هادوا إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا Inna Allaha yafsilu bainahum yawmal qiyamah. Inna Allaha ala kulli shay'in shahid. èdè. ọlọ́run bá lè fi àwọn èèyàn kan kalẹ̀ sí ààyè nínú al fún wa. iná lẹ́bí iná àmàna. ó ní sọ àbí ìhìn. àti àwọn sọ ya'buduna nujuma. Àwọn ọ̀nà mẹ́ta lọ́lọ́run ti sọ̀rọ̀ wọn nínú Al-Qur'an. Sọ̀rọ̀ wọn ló fi dárúkọ àwọn sọ́ọ̀bì ìhà nínú Al-Qur'an. Sọ nínú Suratul Baqara. Ó sọ nínú Suratul Ma'ida. Ó ti sọ nínú Suratul Hajj tá ń kalọ̀ lọ́wọ́ yìí. Àwọn ọ̀nà mẹ́ta kọ́lọ́ sọ́ọ̀bì ìhà lè onílé ń kí wọ́n fẹ́ ká mọ̀ ń pa wọn àtàwọn là ń pè ní sọ́ọ̀bì òun ọ̀kan nínú olùmọ́ ní àwọn tí wọ́n ti wà lójú ọ̀nà tẹ́lẹ̀ wọ́n ti wá pa ojú ọ̀nà yẹn jì wọ́n ti lẹ́sẹ̀ kan tí wọ́n ti ń fi ìgbà kan ṣe tí ń ṣẹ̀sìn ọlọ́run tó bá wá pàtìnà wá ṣẹ̀sìn ní ìmọ̀ rárá wọ́n ní àwọn ẹni àwọn táǹkì sọ́ọ̀bì àwọn kan ní rárá ilé yóò kan rárá a náà kàn ń bọ̀ nǹkan kan ni àbí wọ́n kàn wà wọ́n ti ẹ̀kẹ́ sí wọn bọ́ kankan wọn àti kankan kan dánìkan wà àwọn ṣá wà ṣá àwọn wà láyé ọlá ní àwọn àwọn ẹtù mọ̀ pé ìyàwó jẹ́ àti nàṣọ́rọ̀ àwọn gbajúmọ̀ púpọ̀. àwọn táwọn bàbá pápá náà fi wọ́n dá wákà ń tayọ pé ìyàwó jẹ́ nàṣọ́rọ̀ ẹ̀lọ́ ṣọ́ra yìí ẹ̀yìn èṣù tààtàájú ẹ̀dàrò yìí. àwọn ìyàwó jẹ́ àti nàṣọ́rọ̀ àwọn náà ni nípa àwọn tí wọ́n ti tọ́jà panákí tó dé bá ìwé òfin ṣùgbọ́n tí wọ́n wá tẹ̀lé ìwé òfin yẹn tó wá fi ìwé òfin ọwọ́ tí wọ́n yẹn tọ́ ń dàrú máa wọ̀nyẹ̀ tánà bí ṣe dáwà fún lójú ẹ̀ẹ́dẹ̀ rí pélé nínà inú ìṣòro kojú mùsùlùmí jù ẹlẹ́bọ dúró lọ́tọ̀ ẹlẹ́bọ rẹ̀ hàn pẹ́lẹ́bọ lòun ṣùgbọ́n àwọn tí wọ́n ń pàpọ̀ mọ́ra fẹ́sìn ọlọ́run àwọn ń ṣe àwọn náà wá jẹ́ olórí ìṣòro fún mùsùlùmí irun wọn náà ni àwọn nàṣọ́rọ̀ wọ́lá ní àti alẹ́dínà àmànù wọ́lẹ́dínà àdúrẹ̀ wà sọ́dí wà nàṣọ́rọ̀ wọ́lmẹ̀jì àwọn àwọn àìlẹ̀ èdè èdè fojú hàn pé náà àwọn ń bọ̀. wẹ̀lmẹ̀jì ọ̀rọ̀ ààrẹ ni lónìí nígbà tàrí pé àwọn kan náà nínú àwọn ìjọ tí wọ́n pẹ̀lú àwọn níjọ ẹ̀sìn iná náà náà fi gbogbo bá pariwo àwọn kan wà lọ́tọ̀ làwọn ni èyí ṣe tó wá pé fáyà náà ni ní títí tó jẹ́ lógo tí náà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà yìí náà ni àwọn lọ́tọ̀ ó ṣèyàtọ̀ láàrin nàṣọ́rọ́ àti mọ̀júùsì ó jẹ́ ká mọ̀ wọn fún àwọn mọ̀júsì rí ó jẹ́ káwọn fún àwọn nàṣọ́rọ̀ rí ṣùgbọ́n lẹ́yìn ní gbogbo rẹ̀ náà ti papọ̀ ń gbọ́jẹ́ sí ojú ọ̀nà kú fún ojú ọ̀nà náà bákan náà ni wọ́n ti jẹ́. wa. Wọ́n lẹ́bí náà àwọn já sí pé ẹlẹ́bọ̀ hánà wọn àrin eléyìí. wọ́n lẹ́bí iná ìṣòrọ̀kú. àwọn dìídì ìjókòó ti ẹbọ tààrà ni kì í ṣe pé wọ́n ń bọ́ná lẹ́ẹ̀kan lọ́dún. ìṣòrọ̀kú. ìrọ̀lẹ́ mi àrùn pé ọ̀dọ̀ àwọn mọ̀júùsì náà ṣe ẹlẹ́bọ̀ kọ́ làwọn náà ni. àwọn kan wọ ẹlẹ́bọ̀ hánà wọn. àwọn gómìnà náà ní láwùjọ wa lónìí. àwọn kan ní àwọn bẹ́ẹ̀ ṣe ń wo àwọn yòó lówó ṣàlàwọ́ o. Ah. والذين أشركوا wọ́n dẹ̀ tún sọ ọ́ tún fi ṣe fáàrí àwọn náà sọ pé bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ìyá aláwo làwọn wọ́n dẹ̀ tún wá gbé nǹkan awo hàn síta ìwádìí sọ fọ́lọ̀ lórí ti ẹni o tí wọ́n tí wọ́n bá ń ṣe bá ti dá ọ lójú wa bá òun jẹ ọlọ́run lórí ohun òun ṣe fi kọ́lọ̀ kó ṣàánú òun náà bọ́lọ̀ ṣe dá wọn sáyé báyé ṣe gbọ́dọ̀ rírè ńgbòjá páyé la gbé gbọ́dọ̀ ṣe báyé la pé bíbá wà yìí ẹni bá gbogbo oríṣiríṣi ń sá máa rí bẹ̀rẹ̀ inú ayé náà láti níwọ̀kú wọ inú ayé náà láti ń rọ́mọ inú ilé ayé náà láti máa rẹ ẹni tó mọ̀ ká àrọ́ mọ̀ lọ́tí inú ilé ayé náà láti máa rẹ ẹni tó fẹ́ lè máa fi ọtí ó fẹ́ lè máa mú lórí oúnjẹ kó má ní nǹkan mìíràn tó fi jọtí lọ inú ilé ayé láti máa rẹ ẹni tí ò ní gbalè inú náà láti máa rẹ ẹni tó máa gbé nǹkan ayé ààyè kan ni tí dàájà bọ́ wà kò gbọ́dọ̀ sébù kí gbogbo wa gbójú ọ̀nà kan ṣo kò ní jáyé má. wọ́n lọ́bìn gbogbo wa sọ pé dáadáa nìkan ni gbogbo wa tà láyé fẹ́ máa ṣe kò ní jí ayé má ó ti jẹ́nà nìyẹn tí gbogbo wa wà láyé sọ pé wà máa hù kò ní jí ayé má ó ti ní ọgbà náà nìyẹn ṣùgbọ́n ọgbà àdàlù ó sọ pé ìwọ ṣúùfì tí wọ́n bá fẹ́ sílẹ́ẹ̀tì tí wọ́n bá wíṣì ń tiẹ̀ ibi tẹ́ wà ibi tí kó wá ti máa mú tó bá ń wúre orí ibú ni wọ́n fẹ́ mú nàbó rere. alámúnájí aláwọ̀ Ìtọ́lọ́run ni lórí àwọn ẹ̀dá rẹ̀ o. Iná lẹ́bí náà máa nú. Ọlọ́run ní sẹ́rí olùgbàgbọ́ òdodo. Ọlẹ́bí náà ṣáájú rẹ̀. Àti àwọn Yẹ̀húdí àwọn Júù. Wọ́n sọ́bì ìí. Àti àwọn sọ́bì ìí. Wọ́n nà sọ́rọ̀. Àtàwọn nà sọ́rọ̀. Wọ́n mẹ́jì rí. Àtàwọn mọ̀júùsì náà. Wọ́n lẹ́bí náà ṣìrọ̀kú. Àtàwọn ẹlẹ́bọ̀ ara ń sáwọn bọ́lọ̀ ń worogún sáà

wọ́lá yọ́ ọ̀nà àríhì ọ̀kìnì islamu máa ń wà kankan kí ń borí rẹ̀ islam and ọdá ìtẹ̀gbọ́dọ̀ wíre ọ̀rọ̀ máa sọ pé ẹ̀sìn kan àti islam àtàwọn ẹ̀sìn ní rárá o kìlò ń wà pátápátá ń ẹ̀sìn tàkọ̀dọ̀ wá kọ́nà ní tọ́lá padà sóyún sọ́rọ́ pàpà kọ́rọ̀ ń bí tọ́lá ti na àwọn ẹ̀dẹ́yàn sọ́nà mẹ́ta ẹ̀rí pé tọ́lá fi kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni alẹ́bí èyí tó lágbára tó ní kìmí tó dáájì tí ò tún sí dáadáa níta lè fi sẹ́gbẹ́ rẹ̀ àwọn tí ẹ pa àwọn náà ọ̀bọ̀ da ká ní kìí ṣe pé àwọn náà yẹ sàgìrì àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtà àwọn ànábì yẹn lọ tán tí wọ́n yí ọ̀rọ̀ padà lọ́dọ̀ wọn fi fi wọ́n tẹ̀lé àlẹ́dínà àwọn ìgbàtọ́nà wọn fẹ́ parí ìsìn lẹ́yìn tó kó gbogbo àwọn èèyàn yìí kalẹ̀ àti gbọ́dọ̀ tó gbẹ̀yìn òòjà lẹ́bí ní àṣìrọ̀kù. àṣìrọ̀kù. torí pé ní tọ́lá bá yẹnu síjù lórí ilẹ̀ ayé náà ní bọ́lọ̀ ńlọ́kan bẹ́ẹ̀ náà ní tọ́lá wọn bá bínú síjù náà ní bọ́lọ̀ ńworogún. nǹkan ní ìmọ̀lọ́run ọlọ́ni gbogbo àwọn tó ń kó papọ̀ yìí. iná lọ ayé fún sí lóbi iná hàn yàrá màlìkì yá máa. ọlọ́run á ṣe àwọn á ṣe ìyàtọ̀ àwọn á ṣe ìpìyà àwọn á fún oníkálukú. yàtọ̀ sí lóbi iná hàn. òun á mú ìyànjú tó bá gbogbo ohun tí ń fa àlùkò sóra yìí ní àwọn tí ń fa àìgbẹ̀rẹ̀ ní ìjà áwọ̀ oríṣiríṣi èmíta ẹ̀yìn ọjá wọ́n ṣe gbogbo ẹ̀ ní ìyànjú fún wa lálẹ́kẹ̀ẹ́ àmọ́ iná lọ́rọ̀ yẹn fún sílù bẹ́ẹ̀nà ọmọya ó máa lẹ́kẹ̀ẹ́ àmà ká ní bọ́rọ̀ ṣe rí rẹ̀ ṣùgbọ́n ti torí àjú àtàwọn bàbá ni a máa ṣe àlàtò fi ń pariwo wọ́n ní ìjọ máa ṣe wá látọ̀nù tọ̀ ọlá ní òótọ́ kúrò lára arọ́ ń jẹ́ náà. ọlọ́run dẹ̀rẹ́ òun tó láti dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ẹlẹ́rìí fún tani ẹlẹ́rìí lórí ẹni tó bá ń kó wá nwaje wájú ọlọ́run kó wá lè dúró wájú adájọ́ kó parọ́ ọ̀pọ̀ adájọ́ ò rí kọ̀rọ̀ lè parọ́ fún lára tó gbà lẹ́yìn tó fún kójọ́ pé fún ṣùgbọ́n rọrùn fún ìyá lóun fẹ́ parọ́ fún ọba tó mọ inú ẹni tó mọ lókè. mo rí gbogbo ohun tá à ń ṣe pátá hàn sí mi. iná pa ó lè wá gbé nǹkan àmì tí àtọ̀ fi ń tó ṣe. ala kulli shay'in shahid. sílẹ̀ nínú àwọn àrà àlìkìyàmà ni yàmà náà ti mọ ala afwahihim. وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون الله لا تيامه واتيانوكا ọwọ̀ ní fún ẹni níyàn sọ̀rọ̀ láwọn àgbà kan wọ̀nà kàlẹ́mù na àìdí àwọn bá àwọn owó ọwọ́ sọ̀rọ̀ ọwọ́ la máa ní kó sọ́n tó ń gbáyé báwo ló ṣe rọrùn sọ̀rọ̀ lárí ló ń dà ló ń sọ̀rọ̀ nǹkan náà ń nínú ara ibi tá à ń bá ṣègbọ̀nsẹ̀ náà ń jà òun náà ń là á lẹ̀ ọ̀rọ̀ ṣe gbọ́dọ̀ jáde èyí tó lọ fẹ́ kọ́rọ̀ ti jáde ló ti ń jáde yìí ìmúná ọlá alẹ́ ọlọ́run ti kọ́rọ̀ bá bẹ̀ jáde. yàmà náà fi ti mú àlá fún àyíyí. ọlọ́run náà ti ẹnu yìí pa lálẹ́kẹ̀ yàmà. wọ́n ti kẹ́ límù náà àìdíyè. àwọn ọwọ́ wọn. Àwọn bẹ̀rẹ̀ sí irú ẹjọ́. Ọ̀tẹ̀sí ọdún ọrùn jù ló hàn bí máa ọ̀nà yà máa lò. Àwọn ẹsẹ̀ náà máa wá tẹ̀sí fẹ́ẹ̀sì ń tọwọ́ ń kọ. Ọlọ́hàtúwà. Yàwùmọ̀lá yẹmìlíkù náà fúnṣẹ́ lẹ́nà fúnṣẹ́ ṣe àá wọ́lẹ̀ àmúrò yàwùmọ̀ ìdìlélá. Nígbà tó mú ọwọ́ tó lọ fi tẹ obìnrin obìnrin láyà, kò fi ń palára. Ọ̀tún kẹ́lìmọ̀ náà àìdíyẹ. Ọwọ́ ìyá máa wá rò gbogbo ẹjọ́ tó fòun ṣe. Nígbà tí ó mú tó fi kọ ìwọ náà mọ gbogbo ohun tó fọwọ́ yìí náà kọ. Wàtí tẹ́lẹ̀ mọ̀ náà àìdí. Gbogbo ohun tó fi tẹ̀ ní hundred phone rẹ̀ ọwọ́ ọmọ wa kọ́. Ọ̀pọ̀ ní nǹkan tó fi jí ọwọ́ ọmọ wa rò ó. Ẹ má jà ló kẹra wa nílòkulò. Ẹ já bẹ̀rẹ̀ ọlọ́run o. Oríkèrí kẹra wa ilé máa jẹ́rìí tiwa àdúgbò jẹ́rìí takò wa lálẹ́ tìyàmọ̀ o. Ẹ̀rú gbọ́dọ̀ máa bàyàn, àyèyàn gbọ́dọ̀ máa já o ọlọ́run bá lọ́rí kìríkì ara yìí ń bọ̀ wá jẹ́rìí gbìyàn àbí kó jẹ́rìí takoyàn ọwọ́ ọmọ wá rò gbogbo ẹjọ́ yìí ẹ̀rọ ọmọ wá bá ọlọ́wọ́ sí ha ha وتشهد أرجلهم ما كانوا يعملون ẹ̀sẹ̀ náà wọ́n wá jẹ́rìí sí pé èmi gan mọ́ rìn lọ síbi bá ń jẹ́ ká ń lọ èmi mo wọ́ ọmọbìnrin yẹn lọ lébi èmi mo gbẹ́sẹ̀ bá gbẹ́sẹ̀ bá iye oríkè iye báyìí bá ní ilé ìwé. ìsàmà wàlbà sọ̀rọ̀ wàlfù àdàkọ lóláyé gàdá náà ní gómẹ̀sì òòlà. Àwọn tó sọ díẹ̀ ní oríkèrè kàrá ń bí. Wàlá tẹ́tí mo máa lè sálákà ní Ìní ìrọ̀lá tó Sọ́ndì. Wà látàkí fún máa lè zàrátà àdìyẹ ọ̀lì. Ó wá ní iná sọ́mà. Wà lè bá sọ́rọ̀ wà fún àdàkúlù láìjà tánà wà ní Gómẹ̀sì ní ohun tí ọba yẹ má bá wọn wò ó. iná sáwọn. ohun tí ògbófin ẹ̀sìn wa mú má bá wọn fi tí rẹ gbọ́ o. iná sáwọn. iná sáwọn à ń ti torí pé tí ìgbọràn wa. wẹ̀lẹ̀ bá sọ̀rọ̀. àtọ́jú wa tá a fi ń wọ nǹkan. wẹ̀lẹ̀ fúra. àtọ́kàn téèyàn sọ di in téèyàn fi ń ro oríṣiríṣi nǹkan. olú rẹ̀. gbogbo tó sọ pamọ́ sí gbogbo èrò kí lọ́kàn rẹ̀ èyí wọ́n bàbá ní ìgbàdà. kúlù láì jáde kana anhu mas'ula. ọlọ́run gbogbo ń ta àkàálẹ̀ yẹn pé kọ́lá máa bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà gbọ́dọ̀ àlùkìyàmà lórí kiri kẹyìn ẹ̀dẹ́yàn ó ti sọ tọwọ́ tẹ́lẹ̀ ó ti sọ tẹsẹ̀ tẹ́lẹ̀ ó ti sọ tẹ́tí ó sọ tójú wọ́n tó ní kálukú náà fojú ara rẹ̀ wò ń kọ̀rọ̀ yàrá kó wá náà mọ̀ gbogbo ń tẹ́ fẹ́ ní sọ yín náà mọ̀ gbogbo ń tẹ́ fẹ́ ọwọ́ yín náà tẹ̀ ẹ̀yin náà mọ̀. tí ẹ tẹ́ fi ń tẹ̀ leta yìí ni àbí tẹ́ ń tẹ̀ lára alára tí ẹ̀ lẹ́tọ́ àti fọ́kànra rẹ̀ ni àbí oríṣiríṣi nǹkan yìí. wà máa ní wà máa ní kàtìbí ní ìlà àṣàyẹ fúnná ويبقى الدهر ما كتبت يداه فلا تكتب بخطك يزورك في القيامة تراه يزورك في القيامة تراه Sọ́nà ṣe nà fún àfẹ́mi àti Pàǹtà àkọ́ wa gbé jẹ́ dáadáa. Wà máa ń ká ti bí ní ìlà àṣàyẹ fúnná. ní kò sí gbogbo kọ̀ǹkọ̀ǹkan láyé àti kẹ́ni tí kọ̀ọ̀kan yìí ti tẹ̀síwájú tó kọ̀. ìlà àṣàyẹ fúnà. àyẹ̀mọ yèyí táǹkàlẹ̀ àwọn tí wọ́n kọ́ ti kú. ìlà àṣàyẹ fúnà. Allahu akbar. àyẹ̀mọ yèyí ń tẹ́lẹ̀ ní ìsọ̀kalẹ̀ lónìí ó ti kú ọ̀rọ̀ tó sọ́lẹ̀ ò parẹ́. gbogbo tí a sábà ṣe lẹ̀ ẹ̀mí tá à ń ṣe lẹ̀ fáyé gùn dáwà tá ń ṣe lọ. وما من كاتب إلا سيفنا ويبقى ويبقى الدار ما كتبت يداه ويبقى الدهر ما كتبت يداه أفنوا سوى فوارق قلسي Òwárá máa wá bẹ láyé lágbére. Fàlàájẹ́ kí tó bí i tàbí ẹ̀ṣẹ́ in. Àwọn ìyá máa wá tẹ́lẹ̀mí ti sọ sínú ìwé ìròyìn ẹ̀rọ àwọn olóṣèlú gbọ́gbà tó bá fẹ́ tako ara wọn ọ̀rọ̀ tó sọ ń gbà tó kọ́kọ́ gbà pé tí ó ti gbàgbé nígbà tí èèyàn dùn mọ́ nǹkan ní ìtòtún bẹ̀rẹ̀ sí tó ti gbàgbé nígbà tó tún fẹ́ kó lóun bẹ̀ tán tuntun lọ tán tuntun tó ti gbàgbé nǹkan sọ́ńdọ̀ ẹ̀ ní pé nígbà fẹ́ bà kan jẹ́ lẹ́ni tí wọ́n jọ ṣèjọba ó gbàdé lóye pé kéèyàn rẹ̀ ní náà lójú títí akúkọ̀ máa ju òkòlù igbákejì rẹ̀ tọ́jọ́ síjọba ó bàjẹ́ pé kíyàn rí yẹn lójú títí báyìí kíyàn ojú kò lú ó wá ròyìn bí ẹni yẹn ṣe ti kọ ọ̀rọ̀ nàìjíríà jọ pé à ah, kódà kí yóò kèèyàn báyìí kó máa ọ owó rẹ̀ ò lè tán fún ẹgbẹ̀rún ọdún báyìí ó ti kó owó yìí gan ó lè o ó bà tó tún lè sì lè ṣùgbọ́n àwọn ilé yìí rà pé ọwọ́ àwọn ilé yìí bá tẹ̀wọ̀n ohun ògbàtà àwọn ilé yìí rà pé àwọn ilé yìí ò pé fọ̀ọ́ dáadáa wọ́n bá tún padà sọ́nà ẹni dáná láti ń tàbá fọwọ́ ọ̀tún bọ́mọ rí àfọwọ́ òsì fáwọn ará ìfà ìgbẹ́ ìnẹ́ tí wọ́n pa kò ní yẹ ti gbàgbé tẹ́ sábà báyìí ní ẹni tàbá fọwọ́ ọ̀tún bọ́mọ rí àti fọwọ́ òsì fáwọn ará à gbogbo ẹ̀yin ni kọ́lẹ́sì ẹ̀ gbogbo aráàlú lẹ ló ṣe ń gbà náà tẹ́ ń wọ́n wá ń kọ́ rẹ̀ pẹ́ ní ibi ni gbogbo aráàlú tí wọ́n náà ọ̀rọ̀ rí o. wà máa ní tàbí nílá àgbáyé fún náà. nígbà tí wọ́n bá ti ń sọ kóòrò dáadáa. ọ̀rọ̀ mú bá ṣe ọ̀rọ̀ Tí a bá ń kọ́ kóòrò dáadáa, tí a bá ń sọ kóòrò dáadáa. Ìyàdá ooo. Torí pé ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ gùn di ẹ̀mí ẹni tó sọ lọ. wàlá tẹ́tí tó bí káàkiri kàfẹ́ ìrọ̀ṣẹ́ yìí. ọkọ ni sọ ma wá fún ni pé má fọwọ́ rẹ kọ̀ǹkan láyé àti. wàlá tẹ́tí tó bí káàkiri kàfẹ́ ìrọ̀ṣẹ́ yìí. yàtúrú káfí lẹ́kẹ̀ àmàtí àwọn tara o. gbogbo àyàn tó wá ní opportunity láti kọ̀ǹkan. bí ìrọ̀ṣẹ́ yìí. gbogbo àyàn tó wá ní opportunity láti dá sọ̀rọ̀. bí ìrọ̀ṣẹ́ yìí. gbogbo àyàn tó wá ní opportunity láti ṣe nǹkan láyé láyé táwọn ọmọ àsọpẹ́ tá ń ṣe. wọ́lá àtẹ́jú tó fi kọ́ fi jẹ̀bẹ̀ ìrànṣẹ́ ọ̀nà tí kò gbìyànjú àti ṣe má wáyé náà àwọn èèyàn torí tí wọ́n fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. irú kẹfì lẹ́kì máa ti àwọn ẹ̀ǹtàrà ooo. wọ́n ti á dùn mọ́ nínú ìgbàgbọ́dà kí á mọ̀ nǹkan tó bá ṣe tán láyé irú nǹkan bẹ́ẹ̀ ni kò yá ṣe láyé o. kẹsùrù kẹfì lẹ́kì máa ti àǹtàrà ooo. ó máa ṣe ní ìtàn láyé kó wá lọ jù ká sẹ́nu lọ́rùn ẹ̀dá ò ṣe tẹ́ lọ́rùn ògbọ́n náà la máa ń rí fún wa ní a bá rò kan fẹ́ táwọn tí ìrìnàjò ń gbé ayé lọ́rùn ìyá máa ṣe ohun tó lòdì sí tọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ gbà torí báyìí wọ́n ṣáà máa ṣe ohun tó máa mú ọlọ́run ọba dunú sí ẹ tó máa mú ọlọ́run ọba yọnú sí ẹ kódà káwọn èèyàn fẹ́ di kọ́ fẹ́ àwọn yorùbá náà fúnra ara náà ní wọ́n ní ẹnu ẹnu ayé lẹ́bọ̀ àbí kí ni wọ́n ti máa ń pè é ni tó bá ti sọ ní á tún wá tún mú omi sọ. tó yẹ káwọn ọ̀daràn tí wọ́n hùwà bàjẹ́ wọ́n fi máa sọ pé àwọn aṣẹ́ àwọn bá ti ṣe a máa gbé sínú pípa a ṣèlú ní o tó bá fresh náà ló sì jẹ́ ní o tó bá ti yá ní ìsìn àwọn èèyàn sọ pé a ti gbọ́ a ti gbọ́ dùgbà àwọn efcc dùgbà àwọn kìnnì kan gba àwọn ọlọ́pàá lọ wá fẹ́ kọ́ fún àbí ẹ̀ yóò bọ́ ìṣòwò iṣẹ́ ẹ̀ tiẹ̀ kéré ò gbọ́ tiẹ̀ lórí báyìí ó gbàgbé tiẹ̀ sẹ́ni mi ló máa mú sọ. àwọn ẹlòmíì tẹ́ pa àwọn ọgbọ́n kéèsì wọn tó ní agbára gan ìtọ́jú ń jẹ̀yàn ń jẹ́ òní Kẹ́hìn tó ráyè kẹsẹ̀ fún bọ́lọ́sẹ̀ bọ́rọ̀ rẹ̀ dé. Àwọn kẹsẹ̀ fún nǹkan mi tó burú jù lọ mi tó ti ṣẹlẹ̀. Wọ́n lọ tẹ̀sí dé bìtá sí kàdé ìrànṣẹ́ yìí. Ìgbà tó bá ta burú mi wá ń borí aburú láyé táwọn ẹ̀dá fi ń gbàgbé. Síbẹ̀ náà wà lọ́dọ̀ tọ́lọ̀ ń kálà kò rí bẹ́ẹ̀ o. Wọ́n lọ tẹ̀sí tó bì sí kàkọ́ ìrànṣẹ́ yìí. خير شيء وطانا وطانا فلا تشك كلاي يزيك في القيامة أن تراه وسكا شنا ننسيو ما قد جيد نفوان يقول القيامة بعد بابو جواري ونتكلم وجساتي شو àbẹ̀rẹ̀ ọ̀hún kò jọ iṣẹ́ rí ọlọ́run kò fèrè wá ọlọ́run láti ṣe ìwárí ọlọ́run fèrè wá ọlọ́run láti jẹ́ sí eré tó ti fèrè wá láti máa ṣe wọ́n jẹ́ kéṣù dàrú mọ́ wa lójú ọlọ́run. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تفسير ومع وين الله اه، لك شيء تفسير يعني